Èpísítẹ́lì ti Júùdù sí ènìyàn gbogbo. Júùdù ìránṣẹ́ Jésù Kristi àti arákùnrin Jákọ́bù sí àwọn tí a pè olùfẹ́ nínú Ọlọ́run Bàbá tí a sì pamọ́ fún Jésù Kristi kí àánú àti àlàáfíà àti ìfẹ́ kí ó máa bí sí fún yín olùfẹ́ nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn n kò gbọdọ̀ ṣàìmá kọ̀wé sí yín kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo nítorí àwọn ènìyàn kan ń bẹ tí wọ́n ń yọ́ wọlé àwọn ẹni tí a ti yàn láti ìgbà àtijọ́ sí ẹ̀bi yìí àwọn aláìwà bí ọlọ́run tí yí oore ọ̀fẹ́ ọlọ́run wá padà sí wọ̀bìà tí wọ́n sì ń ṣẹ́ olúwa kan ṣoṣo náà àní jésù kristi olúwa ǹjẹ́ èmi ń fẹ́ láti rán yín létí bí ẹ̀yin tilẹ̀ ti mọ gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan rí pé olúwa nígbà tó ti gba àwọn ènìyàn kan là láti ilẹ̀ íjíbítì wá lẹ́yìn náà ó run àwọn tí kò gbàgbọ́ àti àwọn áńgẹ́lì tí kò tọ́jú ipò ọlá wọn ṣùgbọ́n tí wọ́n fi ipò wọn sílẹ̀ àwọn ni ó pamọ́ nínú ẹ̀wọ̀n àìnípẹ̀kun ní ìsàlẹ̀ òkùnkùn de ìdájọ́ ọjọ́ ńlá nìí àní bí sódómù àti gòmórà àti àwọn ìlú agbègbè wọn ti fi ara wọn fún àgbèrè ṣe bákan náà tí wọ́n sì ń tẹ̀lé ara àjèjì lẹ́yìn àwọn ni a fi lélẹ̀ bí àpẹẹrẹ wọ́n ń jìyà iná àìnípẹ̀kun bákan náà ni àwọn wọ̀nyí pẹ̀lú ń sọ ara di èérí nínú àlá wọn wọ́n sì ń gan ìjòyè wọ́n sì ń sọ̀rọ̀ búburú sí àwọn ọlọ́lá ṣùgbọ́n Míkáélì olórí àwọn áńgẹ́lì nígbà tí ó ń bá èṣù jà tí ó ń ṣe ọpẹ́ alààyè nítorí òkú Mósè kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí i ṣùgbọ́n ó wí pé olúwa ni yóò bá ọ wí ṣùgbọ́n àwọn wọ̀nyí ń sọ̀rọ̀ òdì sí ohun gbogbo tí wọn kò mọ̀ ṣùgbọ́n ohun gbogbo tí wọ́n mọ̀ nípa ẹ̀dá bí ẹranko tí kò ní iyè nínú nǹkan wọ̀nyí ni wọ́n di ẹni ìparun ègbé ni fún wọn nítorí tí wọ́n ti rìn ní ọ̀nà káínì wọ́n sì fi ìwọra súré sínú ìṣìnà bálámù nítorí èrè wọ́n sì ṣègbé nínú ìṣọ̀tẹ̀ kóra àwọn wọ̀nyí ni ó jẹ́ àbàwọ́n nínú àsè ìfẹ́ yín nígbà tí wọ́n ń bá yín jẹ àsè àwọn olùṣọ́ àgùntàn tí ń bọ́ ara wọn láìbẹ̀rù ìkùukù láì ní omi tí à ń ti ọwọ́ afẹ́fẹ́ gbá kiri àwọn igi aláìléso ní àkókò èso. E wọ́n kú lẹ́ẹ̀mejì a fà wọ́n tu ti gbòǹgbò ti gbòǹgbò omi òkun ti ń rú ti ń hó ìfòfò ìtìjú ara wọn jáde alárìnkiri ìràwọ̀ àwọn tí a pa òkùnkùn biribiri mọ́dè láéláé àwọn wọ̀nyí pẹ̀lú ni ẹ́nọ́kù ẹnì keje láti ọ̀dọ̀ ádámù sọ tẹ́lẹ̀ fún un wípé kíyèsí. olúwa ń bọ̀ pẹ̀lú ẹgbẹ́ ẹgbàárún àwọn ènìyàn rẹ̀ mímọ́ láti ṣe ìdájọ́ gbogbo ènìyàn láti dá gbogbo àwọn aláìwàbí ọlọ́run lẹ́bi ní ti gbogbo iṣẹ́ àìwàbí ọlọ́run wọn tí wọ́n ti fi àìwàbí ọlọ́run ṣe àti ní ti gbogbo ọ̀rọ̀ líle tí àwọn ẹlẹ́ṣẹ̀ aláìwàbí ọlọ́run ti sọ sí i. àwọn wọ̀nyí ni àwọn tí ń kùn àwọn aláròyé tí ń rìn nípa ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn ẹnu wọn a máa sọ ọ̀rọ̀ ìhàlẹ̀ wọn a máa sojú ṣáájú nítorí èrè. E ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́ ẹ rántí àwọn ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú láti ọwọ́ àwọn àpọ́stélì olúwa wa jésù kristi bí wọ́n ti wí fún yín pé àwọn ẹlẹ́gàn yóò wá nígbà ìkẹyìn tí wọn yóò máa rìn gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ àìwà bí ọlọ́run ti ara wọn àwọn wọ̀nyí ni àwọn ẹni tí ń ya ara wọn sí ọ̀tọ̀ àwọn ẹni ti ara tí wọn kò ní ẹ̀mí ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́ tí ẹ̀ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ tí ẹ̀ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́ ẹ máa pa ara yín mọ́ nínú ìfẹ́ Ọlọ́run ẹ máa retí àánú Olúwa wa Jésù Kristi títí di ìyè àìnípẹ̀kun ẹ máa ṣàánú àwọn ẹlòmíràn ẹ máa ṣe ìyàtọ̀ ẹ máa fi ẹ̀rù gba àwọn ẹlòmíràn là ẹ máa fà wọ́n yọ kúrò nínú iná ẹ tilẹ̀ máa kórìíra ẹ̀wù tí ara ti sọ di èérí. E ǹjẹ́ ti ẹni tí ó lè pa yín mọ́ kúrò nínú ìkọ̀sẹ̀ tí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láìlábùkù pẹ̀lú ayọ̀ ńlá ti ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo olùgbàlà wa ní ògo àti ọlá ńlá ìjọba àti agbára nísinsìnyí àti títí láéláé àmín.